بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته سنواصل كتاب خطر الندى ل آه، جمال الدين عبد الله بن يوسف آه، بن هشام الأنصاري rahimahullah sọ nínú àwọn marfu'atul asma tí a ń bá lọ èyí tá a fẹ́ gbé láti bí alfa'il alfa'il òun ni ọ̀rọ̀ ìṣe wọ́n ń pè ní subject ọ̀rọ̀ ìṣe tí wọ́n ń pè ní subject hmm. ó ní àbíbò. Ah, àmìlmù kiri nínú àwọn nàwásí kàbí ókè àtàní ní nàwásí kí alìmọ̀kádà àtàní ní nàwásí kí alìmọ̀kádà òun náà ni máa ìsinmi ha iná ha iná àti àmì ọjọ́ mọ̀ pé bí sí ìfí ìbàtíkọ̀ nǹkan inna wa anna náà mo ti rí lè tààkì inna wa anna lè tààkì inna àti anna lè tààkì láti lè kápámọ̀ nǹkan láti lè kápámọ̀ ẹ o wọ́n ní ká sọ wípé inna lè ilma nurun inna lè islama nurun nọ́ọ̀rọ̀ ni ọ̀ tàùkìdì ni ẹ ìsìláàmù jẹ́ súnmọ́ iná nóòrù jẹ́ kí náà ọgbàrú ìlú lè ta àkí ẹ̀yàwọ̀lá kí ná lè lè ṣèdè rọ́ọ̀kì bí ká wípé làkínà ọ̀sáàdá sọ́dìkù wọ́n lè yọ̀ lẹ́ńdò tọ́ ọ̀sáàdá sọ́dìkù Àbẹ́ ìkọ̀kọ́ dẹ̀ sí láwọn òròyìn kan, àwọn afẹ́ tó gbọ́ fún ìròyìn náà lè kọ́ báwọn. Àwọn ọ̀sẹ̀ là kí n nà kí ní báyìí, báyìí. Wọ́n ti ká nà lè tẹ̀sùbí fáfùjọ, àfijọ. Ká ń dalè kì í tààbá mọ́ àlè mọ́. Àbẹ́ ẹ̀ka tíra tí Abdullahi ò dẹ̀bẹ̀ ru ọlọ́run, tíra tó wà dáadáa ò sì Kí wọ́n wá yà mí? Kíra ayé Ah, ọlọ́run kọ́ bá ń forí jì yẹn. Àlékún sọ́lá Abu Ubayd làákín abẹ́ wọ̀ ká ẹnẹ́ lè tẹ̀sìbí ní kẹsọ pé ká ẹnẹ́ lè kìtàbá kíwù yẹn òwú yín rárá ọlọ́ọ̀. Kíra ìtọ́rin nira òróró rà àdẹ̀bí parí kíra báyìí. Ah! ẹ̀hí tí ìbálẹ̀ fi hétì ìjà kò sí ó dàn lè mọ́ kò sí kò sí bó ti lè ṣe kò lè mọ́ ẹ̀hí tì mọ́ ni gẹ́gẹ́ lójú ojú yìí kí ó lè mọ́ tó bá ń sẹ́ ìyá àti ẹja fi wọ́n pa àwọn òkè nígbà wà ń yà ní ìwọ̀ òbí bẹ́ẹ̀ yọ pa rẹ lójú fún ẹ̀fà owó tí àjẹ́ sọ ọmọ fún ìwé tẹ́lẹ̀ adájọ́ fún ìyá àtòrí fóònù wọ́n ka ànà lè tẹ̀sí tí wọ́n pẹ́ annalkitaba mọ̀álẹ́mù annalkitaba mọ̀álẹ́mù bí ẹni wípé pàǹkọ́ olùkọ́ni ọ̀yá ẹ̀ẹ́kẹ̀ẹ́sẹ̀ ka annalkitaba alkitaba ma jẹ́ ismu ka anna abẹ́ẹ̀kọ́ mọ̀álẹ́mù ma jẹ́ kábàbù ka anna awè kiri o awè zọ́n ẹ́ tọ̀ wọ́n ní ka anna ẹ̀ lè túmọ̀ àbá gbígbà mi wọ̀láìsá lè tàmàní láìsá lè tàmàní láìsá a máa ń lò fún tàmàní kí ẹ máa rẹ kan ohun tí ò rọrùn láti ṣẹlẹ̀ làálà ṣàbábá yẹ ọrùn òdò tó bá ṣòro láti ṣẹlẹ̀ òun ni máa ń pe láìsá lè tàmàní ó lè ṣẹlẹ̀ ọbẹ̀ tó jìnà kò lẹ́yìn ṣàbá báyẹ̀ ẹ̀rùn òdù kò lẹ́yìn lè tàmánì wọ́n làálá lè tàràjì làálá làálá ìkàsìlánà náà jẹ́ bọ́yá. Ah. ṣùgbọ́n ká mẹ́ ìwé láìta ọ̀ àlè sọ ilé pàṣẹ ṣùgbọ́n rojú sá báwo ni ṣe fa akọ àbí tó bá jẹ́ kí yẹn máa sàánú yẹn wọ́n máa lo làálà làálà lọ ẹ àjù àlè sọ ọlọ́run lè mójútó ṣùgbọ́n tó ṣe yíká o. Hmm làálàáhù yẹ́jìd yẹ́jìd máa yorí ìdáhù ṣùgbọ́n kí fún yẹn ní nǹkan awé tààlì làbí nítorí ọ̀yọ̀ ṣébùná ọ̀yà gbogbo ohun tákálẹ̀ ìnà wa anna ọlá kìnnà ta anna láìta ta àlà gbogbo wọn pátá làhùn náà yóò bá fún mọ́ ní nẹ́sùn máa jẹ́ súnmọ́ rẹ̀ yóò sì fún làbárì ní rọ́fọ́ tó máa jẹ́ làbárì fún ọ gbèhé nàná nígbà tí mọ́ ọ̀bá ti bá rẹ̀ ẹ̀ẹ̀mọ́ tí wọ́n ń pè ní àlìkárìsíyà àwọn mí ń pè ní àlìkáàpátù ánilẹ̀ amálì tí ò ní jẹ́ òṣìṣẹ́ nígbà tí ìnàmọ̀lọ́hù ìlà òwà ìdùn ìkéde iná lọ́ha ìlàhùn wà ní. Mọ́yẹn, ó kọ̀ọ̀rọ̀ kò yóò ṣiṣẹ́. Ọ̀ ìlà lẹ́ìta, ó ní àfi lẹ́ìta nìkan. Ka iná almasura, ka in almasura. Ó ní àyàfi lẹ́ìta nìkan, ọ̀rọ̀ méjèèjì lọ́rọ̀. Ó lè ní lẹ́ìta mọ́ tó wí nọ́síbà lẹ́yìn rẹ̀. Ó wí lẹ́ìta mọ́ tó wí rọ́fún lẹ́yìn rẹ̀, gbogbo ẹ̀ ló lè ṣe. Ka in bẹ́ẹ̀ náà ní in ìnílìkìlì kan ìnílìkìlì kan ilá àlèlà ìnílì kókómọ̀ ìnẹ́sì ni lórí gbọ́fún ló mọ́ ìnílì kókómọ̀ ilá àlèlà èyí kìlá yìí náà ti gbé ń sọ́tù mólíkù kan yìí ìnílẹ̀ káfíìrú náà. ọ̀ nínú yẹn wọ́n máa ń wí tí wọ́n wí kí ní lẹ́yìn rẹ̀ lè pé yóò fọ́rọ́ fún àwọn míì sì máa ń fún lẹ́sà ó sọ pé kàkí nílùú kìtàbù àlẹ́nínà mọ̀álìmù tàbí sọ́sọ́ pé ìnìlìkìtàbà àbí ìnìlìkìtàbà bá tí lẹ́wí bẹ́ ọ́n kàtí rí káàtí máa lọ ẹ̀zákì àwọn iná náà wọ́n ṣe làbárí náà rẹ̀ máa rú lẹ́yìn rẹ̀ Oní tí láàkín mẹ́ tó bá ti di láàkín, àdàrẹ̀ láàmù, tó mọ̀ ọgbẹ́ lọ sí tẹ́ọ̀. Láàkín ni láàmù, هو ربنا لكن الكافرون فتهمل عن جسشة أنا سواري عن انتهى أو سواري ẹmọ a ní tó wíyẹn adìmẹ̀rí o kọ́ wá di adì kí ní àwọn lásọ kó lè jẹ méjèèjì làákín òun ọ̀tẹ̀ ní ṣiṣẹ́ ṣùgbọ́n án tàgbèrò án náà níbẹ̀ tó ti rẹ̀ àwọn òṣìṣẹ́ ọ̀yẹ́ jìbò ismi ha o ẹ̀hẹ̀ ẹ̀ẹ́ ló sì jẹ́ dandan tí èsì làlórí lọ́pàá láti hádàlù kísmù rẹ̀ kísmù anìní anìní tó máa ti kísmù anìní yẹn bẹ́ẹ̀ tí wọ́n máa jẹ́ dọ̀mí rùsàn wọ́n wà bẹ́ẹ̀ wọ́n ni wọ́n kọ́nù kábàrì àá jùmúlà ọ̀ làbárì rẹ̀ sì máa jẹ́ jùmúlà wọ́n pin wọn ní mùtàkọ́rì fi ń dẹ́rì dùá wọ́n yẹ kí wọ́n lọ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú fíìlì tí máa ń yí kí ẹ̀dẹ̀ sí dùá kẹmọ wọ́n pè dùá àṣẹ ni ṣùgbọ́n àtẹ̀yẹ wá látọ̀dọ̀ ẹni tí ọlọ́ọ̀lẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀ tọ́wà lókè ó ní kọ́ dínú àbó ní tẹ̀fíìsì àwọn sìn ọjọ́ sì ń tẹ̀fíìsì mọ̀ àbó ní náfúlù àbó ní láó nínú ó ní lẹ̀wárí lékè ọ̀rọ̀ òsì náà ó ní kí wọ́n kíkà á ní ọwá ṣiṣẹ́ káwá wí sí mò ń tiẹ̀ sí á àwọn gá kéré. ó ní wọ́n yóò sọ lórí fáyín lómi ní abilam ní ilé rẹ̀ á fọ̀n pé àṣepọ̀ ló kámúlámú sí ìkọ́jú. èyí tó sákẹ̀ gbajúmọ̀ lèyí tẹ́ ti mọ̀ gbogbo àwọn eléyìí ẹ̀kàn mímọ̀ nípa rẹ̀ ni inú àwọn lógà tó wà kọ̀ lílà ni kéré èyí tẹ́ ti gbọ́ lókè yẹn náà lọ́rọ̀ ni wọ́n láyé tàwa sàtò habaru ha ẹwárí iná wa àkàwátù ha làbárì rẹ̀ ọ̀gbọ́dọ̀ bọ́ sáàrin àti tó bá jẹ́ sọ àbọ́jẹ́mọ̀ jòrò bí àpẹẹrẹ kẹtìrí iná fi dálíkà láàrín bọ̀rọ̀ tágan ní sún iná ní dálíkà nígbà tá a sọ wípé mansubu bi inna ẹ̀kì ní ismu inna ismu inna mansubu àìsílẹ̀ bẹ́ẹ̀ ẹ wá pé ní ismu inna mu'akkar ismu inna mu'akkar èyí tó tún jẹ́ ti sọ́ọ̀bù ẹ́ tàùsíbì náà ni ọkà pàmíjì mọ́ mi ọdún báyìí pé ní ẹ̀fẹ́ ìdálẹ́kọ̀ọ́ yín bára tàùsíbì bá tún wá wí làásì àwọn ọkà pàmíjì mọ́ mi ẹsẹ̀ tó nù bàlágọ̀ ó ti di ìdáyé àbí kọ́lá bí ìdáyé ni ò ní ní kò iná ládá yìí náà gọ́rùfù ni ládà ń bẹ lọ́dọ̀ wa lọ́dọ̀ wa ìgbìmọ̀ pé gọ́rùfù màkàní làdáyé ẹ̀fẹ̀ ni mo bá ọ ẹ̀ sọ ìfẹ́ mọ̀ ní àlà àbẹ̀rẹ̀ tí máa bù níyò náà ni èyí mọ̀nsúbù ní ẹjá rí mọ̀nsúbù ìyá wọn alámọ̀tí náà sí àlíyá náà ni nítorí pé zọ́ọ̀fù wàhúwà mọ̀sọ́ọ̀fù mẹ́yàn dàbẹ̀rù mọ̀tàkì ọ̀bìnrin alásùkún kí máa hálì kí ni ọ so ẹwà ni àǹkálá òun jẹ́ ismo inna mu'akhkhar ismo inna ma aka ismọ̀ iná kan gbé sẹ́yìn làbárì rẹ̀ tó wà wájú ṣùgbọ́n ẹ má jà gbàgbé ohun tá a sọ fún wa tẹ́lẹ̀ pé àwọn yìí ò lè dájẹ́ làbárì o wọ́n máa ń ta alákọ̀láyé wọn ni o ó di àwọn làdáyé náà àwọn fídálíkà àwọn jẹ́ làbárì ní odidi ṣùgbọ́n wọ́n ta alákọ̀ dèkábárì màdó ẹ̀rí pé sẹ́yìn náà bá fẹ́ sọ pé ń bẹ ní ọ̀dọ̀ wa bíbẹ̀ lábẹ́ ìbílẹ̀ ọ̀yàwó tó kàrú ẹ̀ẹ́sẹ́ omi ẹ̀rí pé nínà wà á nà ìyàtí jẹ láàrin méjèèjì ó sì láàyè tá a máa ń wí kọ̀ọ̀kan nínà wọ́n ní gbàtẹ́rù á ná ní gbàtẹ́rù nínà philipina nínú ọmọ òkú àdá tí ìjọba wà ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti bẹ̀rẹ̀ rárá كنا لهم ها حسب تجارة إن الله وملائكته يصلون على النبي دوني كدير لو يا وبعدين أتوني إنا أنزلناه في ليلة القدر إنا مبتدا ده إنا يكون عارف التأكيد أدي ẹ̀ẹ́ láàrin ẹ̀dọ̀ mi ò mọ̀ kán sí ilé ìjọba yìí lọ. Wọ́n fọ̀ ni. Wọ́n padà fọ̀ ni. mà fẹ́ ansal náà òun jùmlà fẹ̀lẹ́ àtọ́ àlàyé ìgbàrú iná ni ẹ̀bẹ̀kọ̀ iná ládájú àwa ansal náà wọ́n bá àjẹ́ ìkọ́sàm iná tí wọ́n wáyé ìkọ́sàm irú ọba dẹ́dà tó ní wọ́lẹ̀ áṣù iná wàlẹ̀ àfẹ́rí ọlọ́run fi àti kàlánsà rẹ̀ búra innal insana ẹ̀tìrí lẹ́yìn kọ́sàmù iná ni máa wá ẹ̀sọ̀ ni ọgbà alìfẹ́ ìyáǹpáì bí àfẹ́rí ọ̀rọ̀ máa gbàgbọ́ pé hamim alkitabil mubin ohun tí ó tẹ̀lé iná anzalnahu fi laylatin bákanáà iná ní tí máa wá lẹ́yìn alkọ́ọ̀lù gbogbo kọ́ọ̀lù kọ́ọ̀lá yẹ̀kúlù kílà kúl láti kúl ìnáhù kúl ìnáhù kọ́ọ̀lá ìnáhù yẹ̀kúlù ìnáhù kílà ìnáhù mọ́sí máa rí ni ìdánwẹ́bí yẹ̀kúlù ìnáhù bọ́kọ́rọ́sùn ó lè rí gínáhù kíkí ní báyìí náà fọ́ra ní Kọ́lá ìní nàbí láyé àyíṣà. Ọ̀kọ́bùlẹ̀ làm, kí tó máa wáyé ṣáájú làm. Innaka la Rasulullah. Ha? Máa wáyé ṣáájú rẹ̀. Ọdí wọ̀yẹ̀ Júùsù láàmù tàùkìdì náà má dára ẹ láàmù ìnẹ́kà là ọ̀sẹ̀ wíkẹ́ńdì láìpẹ́ yìí. àwísìmì ha ó tún wá ń sẹ̀sán kí láàmù wọlé kan tó bá kẹ́yìn nínú làbárì inel àfún kẹsàrà ni àbísìmù rẹ̀ o àbí ohun tí bá ń bẹ láàrin màmúlì kábárì ohun tí a fẹ́ ṣiṣẹ́ làbárì lé lórí àbí pìnlẹ̀ ó tún lẹ́tọ̀ọ́ gan pẹ̀lú anẹ́ òun ni ẹ àbí iná alìmọ̀sáfáfà wọ́n ti fúyẹ́ rẹ̀ ó jẹ́ òmìniràtì tí wọ́n fi ṣiṣẹ́ títùmọ̀ rẹ̀ òṣìṣẹ́ kí ni ó kí ó hàn ta lè fi kún ó ní mo fẹ́ jáde láàbà ní ọ̀rí tó parí sí. òun ló mà lọ tó fi dé sálẹ̀ yìí ọkọ̀ òun kọ́ ọ́dà ìpé sálẹ̀ bí iná lòdì ẹ̀yà gbà fi kú wọ̀. bọ̀mísìlò ìlà ọ̀fẹ́rẹ́ ìnà òun nílá ó bẹ̀ pé kàdìrí aya láàkín sáásún bin nàkìráàtì alìmọ̀tẹ̀sí láti bíhà àmọ́ iṣẹ́ rẹ̀ ó dásà lẹ́sà nẹ́kírà nìkan tó máa dàpọ̀ mọ́ báyìí bí àpẹẹrẹ lásán nígbà eléyìí ọ̀tún ní mímọ̀ tá láìsí gbogbo ní mímọ̀ àti àkọlé ni wọ́n máa ń jẹ́ lá ẹ̀kẹ́ ni lá ànàfíyàtú lèlìjẹ́n sọ hígbà yẹ pẹ ní ismola ẹwà pẹ ní kí ni ọ mansub wà wà mọ̀ tọ́fẹ́ ilé mú jẹ́ kí ni ọ sọ ọmọ mùkú tó wájẹ́ làbárí rẹ̀ kẹ́kẹ́nà wọlá ìṣìrí nàìjíríà hànà àìndí kò sí twenty three hàmù kẹ́kẹ́ lọ́dọ̀ mi báyìí nẹ́sùlà ní yáyẹn wà yáyẹn alámọ́tò ọdírí àmọ́ òun jẹ́ tàmìyízù ẹtìlẹ́jì tàmìyízù kẹ́kọ́rí ẹ̀fẹ́ mi mọ̀ sùn bátìlẹ̀ àtìmá ẹ̀ndí àwọn ajẹ́zọ́rùn ipò làbárì lọ́wọ́ ọ̀zọ́rùn mọ̀kárì wà ń kánẹ́ sí mọ̀há o ó bá jáde kúrú kọrin sí mọ̀tọ̀ wọ́n láṣíbà ọ̀pẹ̀ ń ṣe ń tọ́jọ́ mọ̀tọ̀ ó láàmọ́ pa sórí fátíà ni bí àpẹẹrẹ láàárọ̀jú làwọ̀ láàárín dáàlà fi dáàrí wọ́n sọ pé mọ̀bílíyò àìlàlùfẹ́ sí fi màhálì nàṣìbì ọmọ wọn fi pín mọ̀bílíyò àìlàlùfẹ́ ta ló lè sọ fún mi ìdáhùn dẹ̀ lábẹ́ jẹ́ gbà mo bá sọ dà là fi dáàrí ọkùnrin lé náà ọwọ́ ní rọ́jú láàrin wọ́n ní mọ̀ fún yọ alàlẹ́ káìfà. ìdáhùn aláǹlọ bíi kó mọ́. Nígbà tí wọn ò ṣe mọ̀bù níyò rẹ̀ lọ́jọ́ sí. Ọyọ́ kí ló tí wọ́n fi ṣe mọ̀bù níyò rẹ̀? Ẹyin, ó sì yẹ kẹ́ máa mọ̀ lóǹkà báyìí gáàsì lẹ́fẹ̀ yóò wọ̀ kí ló dé tó fi ṣe mọ̀bù ìwẹ̀ ọlọ́run ọba àforíjì wọ́n bá ní wọ́n ṣe mọ̀bù ní ìwẹ̀ kí arákàyọ̀ kan ló máa wà lórí ẹ̀ ilé ẹ̀ máa ń sọ pé káífà ẹ̀ máa ní háísù ẹ̀ máa ní ámúsù kí mọ̀bù ní ìwẹ̀ kẹ́pẹ̀ wọn oríṣi ìjọ ọba ti lálìfọ́ láàmú ọyẹ kẹ́ẹ̀nẹ̀ wánẹ̀ rẹ̀ ìtumọ̀ mọ̀bù ní ìwẹ̀ tí wọ́n bá nẹ̀ rẹ̀ níbi tó tó wáyé pé wọn ò ní ìbàdàn rẹ̀ kọ́ pé lárọ́jú lánà ìdí ọbẹ̀ ṣùgbọ́n àìdùn ní ẹ ti sọ di mọ̀bùn níyù bí àwọn káìsà àìnà àwọn àìsù àwọn ẹ̀ẹ́kìnì eh, eh, tó ní ámúsì àtàwọn kám ọ̀ ìtumọ̀ mọ̀bùn níyù yẹn ni wà lẹ́yìn a lè mọ́ lórí àbí lórí kẹsà bí àpẹẹrẹ láàmùsùlùmá tí ń ní mọ̀bùdíyù lẹ́fẹ̀ẹ́ òun mọ̀bùdíyù àìlá alàlìkẹsì sí màhálì nẹ́sì ṣe mọ̀ pé ipò ìsúnmù ilẹ̀ làtọ́kọ́ wá wà àìlàlìyá ì ẹ̀ẹ́tùmọ́ sórí ya níbi rú àpẹẹrẹ láàrọ̀ jùlẹ́ ìní ẹ sọ pé rọ̀jùláìní ẹni ismola ọ̀bùnìyù o? ọ ní mahali kíni ọ nẹ́tùbí lànà ìyá o? kẹ́nẹ̀ wọ̀lẹ́kà ọwọ́ fẹ́ sọ àwọn ìrọ́bù tó kọ̀kan fún yín ó ní bí fún nígbà pẹ́rẹ́ láháúlà wọ̀lákù wátà ọ pátíhù lè àwálì ẹ kò sọ pé láhàúlà wàláàkù wákà àbí wàláàkù wátù ní ẹni ó ti yé wátù ò lè àwálè ọ̀fí sáàdì alfátíhù wọ̀nẹ́síbù wọ̀rọ́fùrùn àṣífàtí láàrọ́júlà rọ̀rí fún ó ní wọ́n fi níbi ẹlẹ́ẹ̀kì lè fún ní fátà ó lè fún ní pátí àtọ́sọpọ̀ lè fún kí ni ìtumọ̀ rẹ̀ aha bákan wọn nẹ́sùbù wọn rọ́fọ̀ ẹ̀hún àṣìfàtì ó tún lè fún ní nẹ́sùbù àtọ́rọ́fún lẹ́ẹ̀kaná bí rọ́bù bí mẹ́rin níbẹ̀ kò lè nílá haúlà wà láàkù wátà ó ìlàbìlà ó tún lè sọ wípé láháúlù wà láàkù wátà ó tún lè sọ wípé láháúlà wà láàkù wátú ó tún wá lè wí tí ó dùn pọ̀ tí ó dùn ní méjèèjì àwọn sùn yẹn ni ó sì tún kẹsẹ̀ láò ọlẹ̀ ní láháúlà wà láàkù wátú ńná gbogbo ẹ̀ lọ́lọ́ gbogbo ìrọ́bù yẹn lọ́wà ó ní bí àpẹẹrẹ ọ̀sọ̀ pé láàárọ̀jú làzọ̀rí fọ́nná ẹ̀tìrí ọ̀rọ̀ fún ẹ̀hó ọlọ́sùn lè fún ní rọ́fún ànásùbú èèwọ̀ sí ní kó fún násùbà wà ń lámùtù kàràrùlá táà bá pààrà kí ni ọ ẹ̀ tó bá yẹ pààpàrà lá àbá fi kíní làwọn láàrin lápẹẹrẹ mo ní láàfin dáárì kí ni wì mo fẹ́ lọ lọ́jọ́ ló ní ìlú èèyàn ní ṣiṣẹ́ ọ̀ní fún nẹ́sùpà ọba ti pààrọ̀ ọkọ̀ pààrà lá ẹ̀ka sọ pé lá ẹ̀ka sọ pé láàárọ̀jú làfi dárí láàárọ̀jú làfi dárí wọ́n ẹ̀ ń bọ̀ ó ní mọ́ sí máa ń wí tó ṣe pọ́ọ̀tù padà wí ní lẹ́yìn rẹ̀ báyìí almuhim kọ́kọ́ jáde sí wí kìíní kan láàrin rẹ̀ wọn ò ní fún nẹ́fà àti ẹ̀ǹsì ẹ̀hẹ́n náà lọ sàlàyé yẹn ó ní ńlá mùtù kárààrù lá àti láháùlà lẹ́ẹ̀kan àwa ni wọ́n kú wà tù. mo ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣé wọ́n pé sọ pé lá kù wà tà wọ́n ní láháùlà wọ́n kù wà tó ní ẹtì àwọn fúnfìlà tó sífà àbáfi asùnkìyà kí èyí ni wọ́n sọ pé láàfin dárí rọ́jú ló ń lọ́wọ́ àwòkánẹ̀t gẹ́ra mufradati àbí nǹkan yẹn dẹ́ ṣe mufrad mùtánà alifatihu ọ̀gbọ̀n fún pátá ìwọ́n ẹ̀sẹ̀ láwọn èyí ta sí lẹ́sìn a sọ ibà ilmi lọ kájú bẹ́ẹ̀ káwà padà mú sọ́nà wà tọ́jẹ́lẹ̀ kẹta máa ọ̀nà wá sí. Inshallah.